power don off mic and if we talk now five hundred thousand dem go sama us call am hate speech but fear not oh. my ego don't come im go torchlight every corner nooks and cranny of all these bad bad people where they spoil our country <laughs> fi mind. Can they touch light every corner? okay town people be dey hala say dem want the power chai dem be promise us say we go get light and power dem hustle sotey sotey dem con get the power hmm. but now dem no dey do anything with the power every day dollar just dey get higher power over naira still dem talk say make we off mind but thank god say mayegun don come so my people make you loud oyoyo mayegun don come oyoyo oh, my people make shafto yoyo mayegun don come oh yoyo mayegun don come man of the masses yoyo mayegun don come oh yoyo mayegun dayari politiko yoyo mayegun don come oh yoyo this one na dey of im mind yoyo mayegun don come oh yoyo person wey dey do evil no wan make person talk. Hmm dem say dat mayegun dat man too dey talk e too dey talk say mayegun diary e dey hot like pepper but every day dem dey thief money in bulk chimo woman pikin dey di street dey hawk still dem talk say make we no talk but thank god say mayegun don come so my pipo make you lado oh, yo yo. wá mọ̀ láwùjọ tó pamọ́. Ayékun ti dé o, ọ̀rẹ́ ará yìí. Lórí Facebook, lórí YouTube. Gbogbo bó ṣe ń lọ ni Máyékun já wa sí. Good evening to you. <clears throat> Good morning, good afternoon to you from wherever you are watching from. lálẹ́ yìí Yorùbá ni mo máa sọ jù bọ̀ nítorí àwọn tí wọ́n ń wò wá all the time màá máa mix here. pẹ̀lú èdè gẹ̀ẹ́sì òyìnbó. So to you, my friends, joining me tonight, we may not have a lot of people, but we will have enough to take the message because most of my presentation tonight or in this broadcast is going to be mainly in Yoruba because I want the message to hit home so well because it is important to know more and better, understand better the journey we are about to embark upon. Share the broadcast. Lórí Facebook, Agnes Olaji. Lórí YouTube, Agnes Olaji. Malamala. Mo bójú ayé o, ayé ṣá malamala. Mo malamala. mo bójú ayé o ayé ṣá malamala. mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubú lẹ̀. mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubú lẹ̀. mo ní ẹ̀ẹ́rẹ́ yìí o kíni dé sí Yorùbá o ọmọ aráyé kíni ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o. yeyeyeyeyeyeye àwa máa ṣe ń ọ̀rọ̀ là Yorùbá ń ṣera wọn nítorí owó dira wọn lẹ́sẹ̀ nítorí ipò wọ́n gbẹ̀bí fálárẹ̀ wọ́n gbáre pẹ́lẹ́bí wọ́n kò lè kó wájà wọ́n tún kó lóko wá mu. ọgbọ́n tí wọ́n gbọ́n ló gbé wọn délé ọlá ọgbọ́n náà ló tún padà wá sílé wọn mọ́lẹ̀ o àwọn tí wọ́n ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́ tún padà wájẹ́ ni à ń fọwọ́ ti sẹ́yìn o. yóò yorùbá yoyoyo bí iná alẹ́ yorùbá rúrúrú bí omi òkun yorùbá bàbá ni bàbá ń ṣe yóò Yorùbá ronú o. Yorùbá sọra wọn di bọ́ọ̀lù fáráyé gbá. bàbá bá wọn sókè wọn tún bá wọn sísàlẹ̀ o ẹ̀yà tí ó ti kéré tẹ́lẹ̀ ni wọ́n gé kúrú àwọn tí àrèfẹ́ lọ́sùn ti dẹni àtijọ́ Yorùbá jókòó sílẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ wọn fọwọ́ lọ́wọ́ bí àgùntàn tí abọ́ rẹ̀ ń gbòrìṣà ilẹ̀ o yóò. ìbòrú títí kọ́bọ̀gún ọdún lẹ́yìn òkùnkùn bèrèbèrè ìmọ́lẹ̀ yàtàn o ẹ jẹ́ ká pọ̀ lódùmarè ká pọ̀ balùwàyè káyé wa lè dùn ní gbẹ̀yìn gbẹ̀yìn lálàyò ilẹ̀ mọ́ pé ìyá o. ilẹ̀ dákúgbà wá o ilẹ̀ o. ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹ rí. ilẹ̀ alákòókà ó tẹ́rẹ̀ẹ́rẹ́ kábíyé. ilẹ̀ dàbí ẹni yèyé mi ọmọ darúgbó alẹ́ àti yèyé dákúgbà wá òye òjijì ti ka ìkàlẹ́nu mọ́. àtẹ ìka ọkọ tí a pèlè. ọgbàmùgbàmù ojú olódùmarè ò mà ṣe gbàmù lọ́wọ́ ayé. dákúgbà o. ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ o. jèrègèdè o rẹ̀ jẹ́ àwa kórì ilẹ̀ yìí pẹ́ o. Odùduwà bá wa túnlẹ̀ yìí ṣe o. tòwó tọmọ o ẹ̀ ẹ̀ àwa kórì ilẹ̀ yìí pẹ́ o. Odùduwà. àní ẹ̀sùn rà kì í. ayẹkùn ti dé ayẹkùn ti dé. ọ̀jẹ̀lú ẹ̀sùn rà kì í. ti dé. àní ẹ̀sùn rà I love dancing, even though I don't really know how to dance. I love dancing when I am happy or when I have uh, good news to share with all of you. So, good evening to you. Good morning to you. Good afternoon to you from wherever you are watching from. Yes, this is Mayegun live and like I said earlier, this presentation is going to be mainly in Yoruba simply because of the importance of some words in my message. And at the same time, to I mean, for the advantage of those I am indeed targeting. But for the sake of you, my friends, who have always been here all the time, you are not going to be completely lost in what I'm going to be saying. It's just that the Yoruba presentation part of it can make it a little bit lost, but you're going to enjoy it. Just read the comment. That's another way to enjoy it if you don't understand some of the conk Yorubas I'm going to be using, don't worry. Just read the comments. You will catch along. And when I, you know, switch to English as well, I can always carry you along as well. It is so important that I do this in Yoruba. So, Eka Leo, Eka San, Eka Aro, Gbogbo mo mọ̀ pé àìmọye yín ni ò bìlíìfì pé bóyá mo máa lè sọ Yorùbá dáadáa láti pàṣẹ yẹn láti ṣe kí ni o láti fún yín ní iṣẹ́ tí mo fẹ́ jẹ́ yìí ṣùgbọ́n iṣẹ́ tí mo fẹ́ jẹ́ yìí ó ṣe pàtàkì fónílé fàlejò fọkùnrin fóbìnrin fọmọdé fàgbà ọ̀tọ̀kùlú olórí ẹlẹ́mù ti gbogbo wa pátápátá ní ilẹ̀ Yorùbá ní tilé toko èmi ni wọ́n ń pè ní Mayegun general mo ń ṣe aṣojú fún ikọ̀ àwọn ọmọ Yorùbá lẹ́yìn odi àti gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé tí wọ́n jẹ́ ọmọlúwàbí tí wọ́n ò fi tí wọ́n ò sọ ilé nù Yorùbá ní ẹni tó bá sọ ilé nù òun ló ṣe kíni o ló so àpò ìyàkọ́ àwa jẹ́ gẹ́gẹ́ bíi ẹgbẹ́ ọmọ Yorùbá tí ó nífẹ̀ẹ́ sí ìlọsíwájú. Si ìtẹ̀síwájú ìgbéga àti ààbò ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ó ti pé ọjọ́ gbọọrọ tí Nàìjíríà tó ti tú wa ká sí gbogbo ayé fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn ìgbà tí olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó ṣe irú ẹ̀ tí ó pe gbèdéke gbogbo ọmọ Yorùbá pátápátá lágbàáyé pé àsìkò òmìnira tó ní èyí tó padà wá di omi ìnira látàrí pé a Nàìjíríà àwa ọmọ Yorùbá lágbàáyé a ti wá fi ìmọ̀ ṣọ̀kan wípé ìdí tí Nàìjíríà fi ṣe ilẹ̀ Yorùbá báṣubàṣu àti àwọn tí ó yẹ kí wọ́n máa ṣe olórí àti aṣojú fún ilẹ̀ Yorùbá ìdí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ tí ò sẹ́ni tó bi wọ́n òun ni wípé wọn ò jẹ́ kí ẹ mọrú ọmọ èèyàn tẹ́ jẹ́ ọmọ aládé ni wá a kì í ṣe ọmọ ẹrú kò síná kò sómi kò síṣẹ́ kò sáàbò kò kí ń ṣe ẹ̀ṣẹ̀ o wípé wọ́n bí ẹ sí ibi tí wọ́n bí ẹ sí o kò kí ń ṣe ègún ìdílé ló sọ ẹ́ di olòṣì o kò kí ń ṣe èpè kò kí ń ṣe kádàrá ẹ pé kò jólóṣì nàìjíríà ló ti lo àwọn ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tí wọ́n ti ọwọ́ wa bọ́ ṣọlọ̀ ta dẹni tí a ò lè sọ̀rọ̀ débi pé a ti ẹ̀ wá lè jà ká sọ pé nǹkan tó ń ṣe yìí ò tẹ́ wa lọ́rùn nígbà tó jẹ́ pé àwọn tó yẹ kó jà fún wa àwọn náà ti darapọ̀ mọ́ wọn tí wọ́n bá sọ pé Ìgbò ṣe báyìí Fúlàní ṣe báyìí kí ẹ tó rí wọn tán kẹ tó rí wọn ẹ rántí pé àwọn kan ni wọ́n wà ní góńgó imú yín Yorùbá ni wọ́n ń sọ àwọn ni gómìnà yín àwọn ni sẹ́nitọ̀ yín àwọn ni local government chairman yín ṣe rí bí wọ́n ṣe ṣe Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ kò sí ẹni náà lábẹ́ ọ̀run tó lè gbàjọba ní nàìjíríà tó lè ṣèǹjẹ ayé yín o nípa ìdí èyí àwọn ọmọ tó yẹ kí wọ́n jókòó sílé kí a tó bí a ṣe lè gbé ilẹ̀ yorùbá dé ipò tóun náà máa jẹ́ ẹlẹgbẹ́ àwọn irú ẹ̀ lágbàáyé gbogbo àwọn ọmọ wa tó yẹ kó ṣe bẹ́ẹ̀ wọ́n ti di ẹni tó lọ ń ṣe irú ẹ̀ nílùú òyìnbó èmi gẹ́gẹ́ bí ẹnìkan ká tiẹ̀ wá sọ pé àwa ti bọ́ rí gẹ́gẹ́ bí ẹ̀yin tí ẹ wà ń lé máa ń sọ pé ọlọ́run ti gbàdúrà tẹ̀yìn ṣèbẹ́yìn ilẹ̀ ti wà ń lo òyìnbó yẹn kò tiẹ̀ yẹ má wọ́rí nípa nàìjíríà mọ́ lóòótọ́ ni nígbà kan ni àwọn èèyàn ti wà nílùú òyìnbó wọ́n ti dirú wọ́n ti digba wọ́n ti dirún wọ́n ti digba wọ́n ti di gbogbo nǹkan téèyàn ń dì láyé àárò ilé ń sọ wọ́n ṣùgbọ́n bọ́dún ṣe ń gorí ọdún ẹ lọ́wọ́ náà ń fọdún kọ́dún ilé tí wọ́n fẹ́ dé sí dáa nígbà tẹ̀yìn tẹ wà ń lé gan tẹ̀ ń wá bẹ̀ máa ṣe kí ni o bẹ̀ ṣe máa jápa àwọn ọmọ tẹ rán nílé ìwé ò ríṣẹ́ ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ ẹ̀ lè bọ ẹnu yín débi pé ẹ bọ̀ mọ́ àbí ẹ wá tiẹ̀ kóòpù mọ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ yín wá dàbí ọ̀lẹ nàìjíríà ló fà o kò dẹ̀ kí ń ṣẹjọ́ nàìjíríà ẹ wà àwọn tó ń ṣorí wa níbẹ̀ yẹn nǹkan tó fà á tó fi di pé àwa tá a wá sọ pé a ti kúrò nàìjíríà àti wálé gan ti wá di pé èyí jẹ èyí ò jẹ ní sìn ṣe bó ti lówó lọ́wọ́ ó ti kọ́lé àbí ṣó máa wá ní fọkànbalẹ̀ tó o bá lọ báyìí gbogbo nǹkan tó rò pé ò ní ń gbà kan lẹ́yìn ọdún mẹ́wàá ogún ọdún gbogbo ẹ̀ ló ti wá níyì o ìlú òyìnbó náà ti wá dàbíi pé ah kádẹ́ ni mo dẹ̀ lè rọra padà sílé kí n lọ dá nǹkan báyìí gbogbo yẹn ń sìn àìlèwálé nọ́mbà wọn ẹ má gbàgbé o àwọn tó yẹ kí wọ́n fi ọgbọ́n orí ọpọlọ tí wọ́n fi ń develop ìlú míì kí wọ́n fi develop ilẹ̀ Yorùbá ẹ wọ́n ti wá kúrò nílẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ò ga kó gòkè tún wá fẹ́ padà wálé ojoojúmọ́ ló ń le ko ko ko ẹ̀yin tẹ́ wà ń lé gan sọ fún wọn pé kí ló fẹ́ wá ṣe but how long la fi máa dúró síta yẹn nígbà tá a chance láti change destiny wa tí wọ́n ń sọ yìí tí wọ́n tó ń wò mí yìí máa fi mọ̀ wípé kò kí ń ṣe kádàrá ẹ pé kò jólóṣì kò kí ń ṣe kádàrá ẹ kò da tọrọ jẹ iṣẹ́ ọwọ́ àwọn olórí ibú tí wọ́n ń sọ pé wọ́n ń ni ṣùgbọ́n àwọn tó mọ òótọ́ yìí ò pọ̀ àwọn tó mọ̀ gan tí wọn ọ̀pọ̀ tá à ń sọ yìí díẹ̀ nínú wọn ni wọ́n lè dá dúró lórí ẹsẹ̀ wọn méjèèjì ìdí nìyẹn tó fi di pé àwa táwa wà ń lo òyìnbó lọ́dọọdún lórí pé mo fẹ́ sanwó iléèwé mo fẹ́ sanwó hospital ẹ̀ẹ́dẹ̀jọ ẹ bá mi wá nǹkan ẹ mo fẹ́ ṣe ìyá gbogbo àwọn owó kélébé kélébé kélébé tẹ̀yìn rí yẹn ìlàágùn gbogbo àwọn tó kúrò nílé níbi ìlú yẹn ṣe ń bàjẹ́ sí ni owó tí àwọn tó kúrò nílé ni wọ́n ń láti máa san padà sílé níyì tó túmọ̀ sí pé tẹ́ bá rò dáadáa ìjọba nàìjíríà ti collapse àwọn tó wá dìde pé bó ṣe ń lọ yìí ò dáa kò tẹ́ wa lọ́rùn wọ́n wá dẹni tí àwọn òye tó wà nínú ìjọba tí wọ́n wá ń lé wọn mú tí wọ́n ń fi ọwọ́ òfin tí ò múlẹ̀ kọ́kàn tó wá fi ń mú wọn tí wọ́n ń pa èyí tí wọ́n máa pa tí wọ́n ń rán èyí tó máa rán sájò sájò. ìdí nìyẹn tí ẹgbẹ́ tí èmi darapọ̀ mọ́ látòrí afọ́nrán tí wọ́n ń pè ní Mayegun's Diary Politico èmi ni wọ́n ń pè ní Mayegun General one man battalion one man mopo ọmọ kan bíi one million ẹ ẹni kò mọ̀ ẹni mọ̀ òkò gúdúgúdú abẹ̀yìn jákan jákan èmi ni wọ́n ń pè ní máyégún tó ní ẹ̀rú kú lẹ́yìn àwọn ọmọ Yorùbá tí wọ́n ti panupọ̀ pé àsìkò tó fún Yorùbá láti change direction ibi tí Yorùbá ń gbé ibi tí Nàìjíríà ń gbé wa lọ wọn ò fún wa láàyè pé ṣàfẹ́ lọ bẹ̀ àbá lọ ìdí nìyẹn tó jẹ́ pé bọ́ ṣe ń wọ́ wa lọ ló ń wọ́ àwọn èèyàn wa lọ bẹ́ẹ̀ làwọn èèyàn wa ń dolòṣì bẹ́ẹ̀ ni majority yìí ń pretend àwọn ọmọ wa kéékèèké wọn dẹni tó ń wó oògùn owó kiri ẹ̀yin ń pè ní greed èmi á sọ fún yín pé repercussion níbi tí nàìjíríà gbé wa lọ ni because it can only get worse. Let me explain a little bit what I just uh, said to you in Yoruba. My friends, this is Mayegun's Diary Politico, a platform of uh, like minds of uh, Yorubas and many, many of our friends who are also not Yorubas, the lovers of justice, equity, fairness, the victims of what Nigeria have done over the years. People who have discovered, the ethnic nationalities who have discovered that uh, they never agreed or signed up for this particular present Nigeria at the same time, they have also identified that uh, they never got here by accident. They were collaborators who speak the same language like us, who also look like us, in fact, who claim to be representing us. They collaborated with other people, the other gatekeepers, to bring us to this state that we found ourselves. However, we have also found a platform here where we have found a common ground that if we can come together in unison, we can possibly change our own fortune. It is not your destiny to be poor. It is not a crime to be born from any particular part of eh, anywhere you were born in the world. There are some people, the determinants, people who decide on what to happen and where. And we discovered that uh, we need ourselves by coming together and charting a new course, a well defined one that everyone can plug in, understand, and possibly make it happen. We need the people. We have the idea. We have the vision. How do we make it happen? Yes, that is what I'm about to tell you, my friends all over the world. This idea of uh, we left Nigeria because when Nigeria was never going to make us uh, attain our own full potentials, whatever you want to call it, many, many of us have achieved those potentials outside Nigeria. Then, even as much as we felt like uh, we have escaped from whatever Nigeria is doing, we have now discovered and come to the reality that uh, we have actually not escaped from anything the more we feel like we are, we are far away from it, the closer we are to everything they are doing in Nigeria, which now brought this new idea, this new ideology. Can we sustain the self determination struggle? Can we make it a household thing? Can we make it a general thing? So, if you want to challenge something, then you need to create something as well in its place so that when this current thing that you have already condemned that needs to go, when it keeps going on a full throttle or full destruction, you can easily just at the same time, the same, uh, you know, the same uh, uh, speed with it. Well, the people will always have the alternative. That alternative is what we want to create. That alternative and the roadmap to it is what I want to tell you tonight. And indeed, because it is targeted at my Yoruba brothers and sisters, all over the world. The presentation is going to be more in Yoruba. Again, ẹ̀yin èèyàn mi. Ẹ̀yin ọmọ kóòtù òjíire bí. Ẹ̀yin ọmọlúwàbí nílé lóko lẹ́yìn odi. Nǹkan tó gbé wa get involved nìyẹn o wípé ìwọ tí o bá fẹ́ sọ pé o fẹ́ o fẹ́ o fẹ́ kojú nǹkan á jẹ́ pé o gbọ́dọ̀ ní nǹkan tó fẹ̀yìn tì o gbọ́dọ̀ ní nǹkan tó ń kì ẹ́ láyà o gbọ́dọ̀ ní nǹkan tó ń kì ẹ́ lẹ́mìí èmi àtàwọn èèyàn mi a wá lọ ṣe nǹkan tí a ń pè ní ìwádìí báwo ni a ṣe lè sọ ọ̀rọ̀ Yorùbá sovereign nation advocacy báwo ni a ṣe lè sọ di a big thing lílẹ̀ Yorùbá rìsáàsì rìsọ́ọ̀tì rìsáàsì wa ti dé o tẹ bá máa kọ sílẹ̀ kẹ́ kọ sílẹ̀ o tó bá dé stage kan mo máa bẹ̀rẹ̀ sí ní gba calls o mo dẹ̀ fẹ́ kẹ́ mọ nǹkan kan lálẹ́ yìí gbogbo nǹkan tí mo bá sọ fún yín lórí fọ́nrán yìí àwọn nǹkan tẹ ní ìdí láti mọ̀ ni because nǹkan tí a fẹ́ ṣe yìí ó rìkwáyà gbogbo wa pátápátá bàbá màmá ọmọ gbogbo ẹbí pátá ló gbọ́dọ̀ get involved ìdí nìyẹn tí mo ṣe ń láti yànnàná ẹ o torí gbogbo nǹkan tí mo máa sọ fún yín pátá lálẹ́ yìí mi ò ní nǹkan kan sọ lórí gbogbo àwọn olóṣèlú nàìjíríà yẹn lálẹ́ yìí mo fẹ́ sọ fún yín ìrìn bá ṣe máa rin ìrìn yìí tí ọ̀rọ̀ yorùbá nation yìí tó máa di nǹkan tí millions of people quote me o millions of yorùbás tí wọ́n máa wá understand wípé ó ti di ikú wa àjọkú àwẹ̀ wa àjọgbà nígbà tá à ń ṣe rìsáàchì yìí lọ́wọ́ mo wá discover nǹkan kan mo rí wípé sórí tó bá ṣe pé yéè òun ló máa determine bí àwọn èèyàn ṣe máa react sí chief mko abiola ló sọ bẹ́ẹ̀ tí mo bá pariwo tí bá ní yéè gbogbo yín ó ní bẹ́ẹ̀ ṣe máa react o bọ̀ tí bá bẹ̀rẹ̀ tí bá sọ pé yéè yéè yéè yéè yéè yéè yéè yéè yéè yéè yéè gbogbo yín á bẹ̀rẹ̀ sí ní rúnjú bíi pé ah ok ó dà pé Máyégún fẹ́ kọrin ni ṣé mọ̀ pé yéè kan náà ni mo ṣì ń lò yẹn mo realize wípé bí a bá ṣe gbé ọ̀rọ̀ Yorùbá nation sílẹ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn ṣe máa gbà á àbí kàn ti dànù àwọn èèyàn wa ò stupid o àwa tá à ń ta nǹkan fún wọn àwa la ò ta dáadáa o nítorí pé majority wa náà díẹ̀ la mọ̀ nínú nǹkan tá à ń tà kò yẹ ká ta Yorùbá nation rárá rárá kò yẹ ká polówó ẹ̀ kó tó di nǹkan tí tòlórí tẹlẹ́mù máa gbà ṣùgbọ́n nàìjíríà ti bà nǹkan jẹ́ ti pẹ́ nǹkan tá fẹ́ bẹ̀rẹ̀ yìí nǹkan tí ó yẹ kí wọ́n ti ṣe sẹ́yìn sẹ́yìn ni nípa ìdí èyí nǹkan tí a gbé dé yìí ará àdúgbò zazuzẹ gbogbo wa la máa gbà ẹ wojú mi dáadáa ẹ máa gbà tijó tayọ̀ tẹ̀yẹ tẹ̀rín tòótọ́ ọnú by the time tí mo bá ṣe tán lálẹ́ yìí mo ń get yín into the mood ni kẹ́yìn náà máa bá mi ká lọ díẹ̀díẹ̀ ẹni máa sọ fáwọn èèyàn wa pé kí wọ́n ju èbù iṣu tó ti bu tí nàìjíríà ń kìbọ̀ wọ́n lẹ́nu yìí wọ́n nàìjíríà wọ́n nàìjíríà yìí ẹni máa sọ fún wọn pé kán jùnù ó gbọ́dọ̀ má kàràdá nílẹ́gbẹ̀ẹ́ kan o tó bá foyin díẹ̀ sí i ẹ́ ó tún lè jẹ́ kó yá ní kíákíá o. o gbọ́dọ̀ sọ fún wọn pé kán ju èbù iṣu tí nàìjíríà ń fún wọn jẹ No kó wá ní kán lanu sátẹ́gùn torí pé òun gbé nǹkan kan bọ̀ agbami iyán ni alàgbàlúgbò iyán ló ń gbé bọ̀ òun ló ṣe jẹ́ pé ọ̀rọ̀ Yorùbá nation ó ṣe bí ẹni lọ díẹ̀ láti tà. ká má gbàgbé àwọn èèyàn tí wọ́n ti sọ di business torí àwọn náà dá sí nǹkan tó wà nílẹ̀ yìí tó fi jẹ́ kó dàbíi pé ó difficult láti gain trust àwọn èèyàn kan tiẹ̀ belief nínú ẹ̀ kò yàtọ̀ sí pé majority àwọn èèyàn wa lórí Yorùbá nation yìí ẹ tó o bá gbà lásán báyìí a máa bá ẹ jà ní irọ́ bẹ́ẹ̀ kọ́ la ṣe ń ṣe o. ẹni tó bá gbà fún wa lásán àwọn èèyàn tó ń tẹ̀lé Tinubu wọ́n lẹ́tọ̀ọ́ láti tẹ̀lé ìwọ ló máa fún wọn lọ́tà native o alternative titi ẹ dẹ̀ rèé o gbọ́dọ̀ rò dáadáa kó package ẹ̀ dáadáa o ò ní bẹ̀ wọ́n o tó máa fi sọ pé àwọn tí ọ̀rọ̀ Yorùbá nation yìí gan ó tiẹ̀ bẹ́tà gbogbo àwọn ilé ìta tiẹ̀ jẹ́ nǹkan tó ń ṣe program everything wọn tiẹ̀ bẹ́tà ẹ gbọ́ Yorùbá tàbá bá tàbá wọn ní èbú àlọ ní tàun tàbọ̀ òun ní tàná ẹ̀ tàbá bẹ́lẹ́ràn wí ká bẹ́lẹ́ràn náà wí o àwa tá à ń sọ pé kán gbà á lórí ẹnu ni majority ẹ o majority yín tẹ wà ń lu òyìnbó tẹ ń gbé bùkátà àwọn èèyàn nílé tẹ bá ro bẹ́yìn náà ṣe ń sọ fún wọn ẹ ẹ rí i pé ẹ̀yin gò ní rock solid something tẹ máa sọ pé kán lọ attach mọ́ ẹ̀yin náà mọ̀ ẹ̀yin náà mọ̀ ní tó túmọ̀ sí pé àsìkò pé à ń ta gbogbo ẹ̀ sí wọn yẹn àsìkò yẹn ti wá tán báyìí lálẹ́ yìí alternative tó yẹ ká ti provide tá a provide yẹn a máa provide ẹ̀ látàlẹ́ yìí lọ mo fẹ́ prepare yín fún báyìí ṣe rí nǹkan tí a fẹ́ dáwọ́lé nǹkan tó lágbára gan-an ni. bó nígbà bá dẹ̀ ṣe gbé gbá ẹ̀ òun láyé ṣe máa gbé o ẹni tó bá ní pé kán jọkọ́ báwọn gbé òun náà gbọ́dọ̀ bẹ̀rẹ̀ o gbèrú mi tó dúró sórí ìdúró ṣe mọ̀ pé ń tanra ẹ̀ ni ìdí nìyẹn tí a ṣe láti open new chat pé a ti ń ṣe ọ̀rẹ́dì ó dẹ̀ ń dùn wá pé bí a ṣe ń bọ́ ṣe ń pè wá fún ìrànlọ́wọ́ tá à ń ràn wọ́n lọ́wọ́ tó bá máa bojú wẹ̀yìn àwọn náà ló máa bá lẹ́yìn PDP àwọn ló máa bá lẹ́yìn APC àwọn ló máa bá lẹ́yìn wòlíì pásítọ̀ tó ń mobilize fún àwọn olóṣèlú ó dẹ̀ ń dùn yín ó dé stage kan àwọn kan sọ yìí pé ká má send owó sílé mọ́ bọ̀ mélòó mélòó nù yín ló lè lọ sùn kó rántí pé màmá àti bàbá òun òun ò fún wọn lówó oúnjẹ àbáwọn àbúrò ẹ tó mọ bẹ́ẹ̀ bí ẹ ṣe rí tó mọ bùkátà tó ń gbé ò fún wọn torí wọn ò gbọ́rọ̀ sí ẹ lẹ́nu mélòó mélòó nù wa ẹ eh? ló ti feel comfortable pé àwọn ọ̀rẹ́ tẹjọ ṣe kékeré tẹ ti ń ràn lọ́wọ́ tipẹ́tipẹ́ lórí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí tẹ́ ń bá wọn sọ̀rọ̀ Yorùbá nation tó hàn tiẹ̀ lẹ́sìn yìí mélòó mélòó nù wọn ló jẹ́ pé ẹ ti comfortably lẹ fún wọn lówó mọ́ lóòótọ́ ẹ lè ti cut down àwọn omi ò sọ pé ẹ ṣe o gbogbo nǹkan táwọn tẹ rò pé ká ṣe yìí ẹ gbogbo ẹ ló ní ìfẹ́ títí tí ẹ wà ní láti redirect ẹ. ẹ Yorùbá in fact ṣẹ̀rí ìta fẹ́ ṣe yìí ó cover gbogbo ọmọ Yorùbá ní gbogbo àgbáyé kò ń ṣe àwọn tó wà nílé nìkan ha tí mo bá máa fi ṣetán lálẹ́ yìí ṣeré wọ tó ń wò mí báyìí torí ẹ ń wú díẹ̀ díẹ̀ yẹn tó ń wò pé máyégún jọ máa máa sọ̀rọ̀ yẹn lọ ń gbádùn ẹ ẹ̀yin màá mi tẹ ẹ ń jókòó síbẹ̀ yẹn tẹ ẹ ẹ máa wọ̀rí èmi máa gbé yín trabayé bó ṣe ń sọ ń sìn máa gbé yín dé àwọn level kan tẹ máa realize pé nǹkan tí mò ń sọ yìí ó possible one hundred percent gbogbo wa la máa get involved mo sọ pé mò ń jó lẹ́ǹkan mò ń jó sọ́tún mò ń jó sósì ṣé ló dàgbà tí mo jẹ lọ́tìrì ṣé ló dàgbà tí mo discover answer to a puzzle ńṣe ló dàbí ìgbà tó yẹ pé mo ti rí road map yẹn mo á fẹ́ tì síta fẹ́yìn gbogbo èèyàn wa àwa jọ review ẹ̀ lálẹ́ yìí. nǹkan tá a gbé dé yìí Yorùbá Rescue Fund á ju ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá tó wà nílé lọ àìmọye ọmọ Yorùbá tó wà ní gbogbo àgbá ńlá ayé táwọn ọ̀gán ń struggle wọ́n dẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí. tẹ́ bá fẹ́ ṣe advocacy fún a Yorùbá sovereign nation bí Awólọ́wọ̀ ṣe ṣe ẹ̀jẹ̀ abẹ̀rẹ̀ èyí tá a fẹ́ ṣe yìí ká wá ṣe kí ni kí a wá prepare báwo la ṣe fẹ́ fund ẹ̀ ah the sweetest part the easiest part bọ́sẹ̀ mọ̀ nǹkan tó difficult jù tí mo dẹ̀ believe wípé fifty percent ẹ̀ àti kọ́ńkà ẹ̀ lórí Mayegun's diary political òun ni trust òun ni the most difficult thing ṣé ní gbogbo àwọn idea tí màá sọ fún yín láìpẹ́ yìí ẹ bó ṣe dùn tó bó ṣe jẹ́ pé à ń láti raise owó ká fi fund díẹ̀ trust is the most important thing òun dẹ̀ ló difficult jù bọ́ lọ́dọ̀ tiwa lórí Mayegun's Diary Politico eh àti break barrier yẹn dáwọn ibì kan a fẹ́ build on it ni. ọ̀rọ̀ Yorùbá yìí ti di wípé a gbọ́dọ̀ ní aṣojú fún ọ̀rọ̀ ọmọ Yorùbá ní gbogbo orílẹ̀-èdè tó wà lágbàáyé pátápátá gbogbo ẹ̀kẹ̀rẹ́ ló gbọ́dọ̀ wà documented ló gbọ́dọ̀ ní contact ló gbọ́dọ̀ ní means of reach ẹni tó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn a máa build a mini kind of uh, consulate a kind of uh, contact fún gbogbo ọmọ Yorùbá ní gbogbo city tó wà lágbàáyé kò ń ṣe just country o gbogbo city kọ̀ọ̀kan tó wà lágbàáyé pátá. So mo ti finally meet up pẹ̀lú tíìmù mi o. Mo ti meet tíìmù tó fẹ́ build nǹkan tá a fẹ́ fún wa. Ẹ jẹ́ kí n wá sọ bó ṣe máa rí nǹkan tí a fẹ́ fi fọ́ǹdì ọ̀rọ̀ struggle yìí tó máa fi di ọ̀rọ̀ títílé toko tọmọdé tàgbà tí wọ́n máa padà wá sọ di struggle wọn o tẹ́ bá ní kí èèyàn ten million jáde lẹ̀ Yorùbá tẹkníìkì tá a fi lè kó wọn jáde tinú wọn tinú tán kàn wọn àwọn tó ń ṣiṣẹ́ àwọn tí ò níṣẹ́ àwọn tó lè rìn àwọn tí ò lè rìn àwọn arúgbó àwọn ọmọdé everybody abọ́ta nítorí pé kí ni ọ̀rọ̀ Yorùbá yẹn á ti yé wọn dáadáa bá ṣe máa ṣe rèé o. Yoruba Rescue Fund yẹn ó máa ready in the next two weeks deadline ṣẹ́rí tó bá wá ready ẹ́ nǹkan mẹ́ta kan ló máa kọ́kọ́ ṣẹlẹ̀ nǹkan mẹ́ta kan ló máa kọ́kọ́ ṣẹlẹ̀ nǹkan àkọ́kọ́ ni wípé ìwọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá wàá lè lọ síbẹ̀ wàá lè rẹ́gísítà ara ẹ rẹ́gísítà àwọn ọmọ ẹ. after that ó wá kù sí ẹ lọ́wọ́ o ó wá ní chance tó bá fẹ́ máa fún movement yìí tó bá fẹ́ máa fún ní five five dollars or five five pounds lóṣooṣù ní tó túmọ̀ sí pé sixty dollars lọ́dún kan. now èmi mọ̀ wípé láàárín twenty four hours tí a bá launch ẹ̀ àfi tí mo bá ń parọ́ o kẹjá mi o mi ò fẹ́ sọ àsọdùn but èmi nígbàgbọ́ pé first twenty four hours tí a bá launch ẹ̀ a ṣì rí more than one thousand àwa ara wa yìí tó máa sign up signing up ọ̀fẹ́ ni o ṣe ń gbọ́ because intention yẹn òun ṣe pé dandan òun láti fowó sí tó o bá lówó ọ̀fẹ́ ni kó lọ sign up ń bẹ̀ ọmọ Yorùbá ni ẹ wà á ní ID ẹ wà á ní login ẹ wà á ní nǹkan tó máa bá registration ẹ wá ìwọ kàn dìímú ó máa wà nínú email ẹ now tó bá wá sign up tán o lè wá decide ńgbà yẹn pé mo fẹ́ kọ̀mìtì donation mi sí nǹkan báyìí five dollars ni o voluntary ni o so gẹ́gẹ́ bí irú àwọn èèyàn tèmi lórí Mayegun's Diary political. tí a bá ṣe bẹ́ẹ̀ lọ́sẹ̀ kan péré tí a bá rí èèyàn five thousand tó bá sign up bí ẹ ṣe rán mi o torí ẹ̀yin lẹ rán mi ẹ̀yin lẹ ní lọ ṣé wá o tí èèyàn five thousand bá sign up ó túmọ̀ sí wípé tí èèyàn five thousand bá kàn ok ẹ jẹ́ ká sọ pé tí èèyàn one thousand bá agree wípé àwọn fẹ́ máa ṣe direct debit àwọn lóṣooṣù five dollars five pounds ṣe mọ̀ wípé automatically ìyẹn ti fún wa ní five thousand àbí bẹ́ẹ̀ kọ́ yes bẹ́ẹ̀ ni olóṣù o tí gbogbo five thousand àbí tí èèyàn ten thousand mi ti ẹ̀ mọ̀ nǹkan tó dé tí mò ń gé wa kéré gan kí ló dé tí mò ń bù wá kùnà lórí bíi tí a bá promote ẹ̀ tán láàárín oṣù kan tí èèyàn ten thousand bá sign up ó túmọ̀ sí wípé pẹ̀lú five dollars ẹ five dollars sí tèmi five dollars sí gbogbo wa lóṣooṣù a ní access sí fifty thousand dollars automatically direct láti lé owó yín. Now kí ni nǹkan yẹn máa ṣe fún wa? Ẹ rí pé mo ti ń play pẹ̀lú numbers nísìnyí. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi báyìí, ṣe rí pé mo ti ń play pẹ̀lú numbers now ẹ̀yin náà kàn lè bẹ̀rẹ̀ sí ní imagine ṣé ten thousand ní gbogbo ọmọ Yorùbá tó wà lágbàáyé ẹ hundred thousand ní gbogbo ọmọ Yorùbá tó wà lágbàáyé ṣé one million ní gbogbo ọmọ Yorùbá tó wà lágbàáyé ṣé ten million ní wọ́n hundred million ó ti yẹ yín sìn so ẹ wá bẹ̀rẹ̀ sí ní imagine nígbà tí kíní ìbá gbẹ̀rẹ̀ gẹ̀dígẹ̀ tán tí gbogbo wa bá agree pé ẹ jẹ́ a máa dá one one dollar síbẹ̀. Si tí èèyàn one hundred thousand bá agree pé èmi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó sọ́pọ́ọ̀tì Yorùbá sovereign nation uh, advocacy mo máa ma dá one one dollars lóṣù one one dollar rather hundred thousand dollars nìyẹn o hundred thousand dollars nínú owó yín nílé à ń sọ̀rọ̀ bíi forty five million naira nìyẹn lóṣù o ṣe fẹ́ gbọ́ nǹkan tí a fẹ́ ṣe pẹ̀lú àwọn àìdíà wa tó máa fi wá involve àwọn èèyàn wa nílé àti ní gbogbo àgbáyé ibi tó ti máa get involved nìyẹn o ibi tí ọ̀rọ̀ Yorùbá tó sọ pé ó ń jẹ́ lọ́kàn yẹn ibi tó ti máa dá sí nìyẹn o ibi tó ti máa ráyè tracy tó máa tracy kí ni nǹkan tí wọ́n fi owó ẹ̀ ṣe nìyẹn o because lórí afọ́nrán yìí ni a ti agree wípé ṣebí ayé ìgbà kan nígbà tí ẹgbẹ́ action group nígbà tí wọ́n sọ wípé àsìkò tó láti ṣe ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ nílẹ̀ Yorùbá kì í ṣe pé wọ́n lówó kan nípamọ́ kì í ṣe pé àwọn kan yá wọn lówó ṣé ń gbọ́ mi ṣé pé kì í ṣe pé àwọn èèyàn kan yá wọn lówó láti ibì kan wọ́n wọ́n ṣe kí ni o wọ́n taxi ara wọn ni ìyẹn ló fà á tó fi jẹ́ pé àwọn èèyàn tí wọ́n kọ́kọ́ lọ sílé ìwé Yorùbá lábẹ́ ètò ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ lábẹ́ majority wọn ilé táwọn èèyàn ń gbé ni wọ́n padà gbé lẹ̀ tó fi ṣe ilé ìwé ilé ìjọsìn làwọn èèyàn gbé lẹ̀ tó fi ṣe ilé ìwé kó tó wá di pé ẹ wá ń oríṣiríṣi iléèwé tàdé padà wá rí tó bàdé wá pọ̀ nílẹ̀ Yorùbá yìí lórí afọ́nrán yìí mo ti rí èèyàn tí wọ́n ti volunteer ilẹ̀ wọn tó ti volunteer ilé wọn mo ti rí èèyàn tó ti volunteer omi tó bí omi bọ́ òòlù ilé wọn tí wọ́n sọ pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí ẹgbẹ́ yìí bá ṣe tán láti fi owó ran àwọn lọ́wọ́ láti fa omi fún gbogbo àwọn ará àdúgbò àwọn tí wọn lómi tí ò dẹ̀ síná tí ẹgbẹ́ yìí bá sọ pé lóṣooṣù àwọn á máa ṣe báyìí àwọn ṣetán láti fa omi àwọn fáwọn èèyàn lórí afọ́nrán yìí mo ti ráwọn ọmọ Yorùbá àgbàlagbà ọmọdé tí wọ́n sọ pé àwọn ṣetán láti gbé ilẹ̀ àwọn sílẹ̀ kí Yorùbá fi ṣe nǹkan tí à ń pè ní Odùduwà cheap market àbí orúkọ tóun tí a bá a fún kí ló ń jẹ́ Odùduwà market tí a fẹ́ dá sílẹ̀ ẹrù nǹkan kan fún ìṣẹ́jú kan tí Yorùbá Rescue Fund platform yìí bá ní membership tó wọ one million tí gbogbo one million yẹn dẹ̀ tí wọ́n ń dá one one pound or one one dollar ẹ jẹ́ kí n lo pounds torí ìlú tí mo wà nìyẹn tí gbogbo yín dá tí gbogbo yín dá one one pound one one pound sterling ṣe mọ̀ pé lóṣooṣù one million pounds nìyẹn ṣe mọ̀ pé one million pounds ṣe mọ̀ iye tó jẹ́ ní náírà wọn nílé tẹ́ ẹ̀ bá ọmọ jẹ́ ń sọ fún yín olówó wọn lé ní o à ń sọ̀rọ̀ nípa seven hundred and fifty million naira ìwọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó bá yẹ pé bó ṣe ń wò mí yìí èmi tí mò ń bẹ ẹ sọ̀rọ̀ yìí ẹni tó ń bẹ ẹ sọ̀rọ̀ yìí ọmọ tí nǹkan ta fẹ́ dálẹ̀ yìí a wá ṣe débi pé ìwọ fúnra ẹ mọ̀ yìí pé a ní membership tó wọ one million one million yìí àwọn ni wọ́n dẹ̀ ń dá one one pound sterling ó ní gbogbo àgbáyé ní tó túmọ̀ sí pé ìwọ tó wà nílé ní nàìjíríà ìwọ náà máa sign up èló ni one pound nílé tó bá sọ pé one thousand naira ni tó bá agree láti máa dá one thousand naira sórí ọ̀rọ̀ yìí ìwọ náà ti ń dá one pound tiẹ̀ nìyẹn last last o kan imagine oye tí one pound jẹ́ one million pound jẹ́ lóṣù àmì lóṣù kan seven hundred and fifty to seven hundred and eighty million naira so owó yìí lè dá ọjà sílẹ̀ ṣé mọ̀ nǹkan táwọn èèyàn suggest lórí afọ́nrán yìí àwọn ọmọ Yorùbá ọmọ Yorùbá àtàtà àwọn ọmọ Odùduwà káàkiri nílé lóko wọ́n ní pé bí ọ̀rọ̀ Nàìjíríà ṣe ń le kókókókó yìí ẹ̀ owó oúnjẹ ẹ̀ owó ilé owó hospital ẹ̀ owó iléèwé owó igbá ẹ̀ jọ̀wọ́ ẹ ràn wá lọ́wọ́ tó sọ àwọn ìmọ̀ye àwọn èèyàn wa di alátẹnujẹ oníbàárà lọ́wọ́ àwọn olóṣèlú tí wọ́n tà wọ́n sóko ẹrú yìí àwọn èèyàn sọ yìí pé tí a bá bẹ̀rẹ̀ sí ní kó owó wa sí ibi tí wọ́n ti ń rí i pé even kó ti dàbí owó àpà ẹ má gbàgbé o a ṣe ń sọ tá à ń sọ yìí gbogbo wa yìí náà láti fowó ránṣẹ́ sílé already báyìí àbí mò ń parọ́ ni majority wa tẹ̀ ń wò mí lẹ ti fi owó ránṣẹ́ sílé lóṣù yìí bó ṣe ń sanwó oṣù yín kó tó sanwó oṣù yín gan ẹ ti ń fowó ránṣẹ́ sílé àbí bẹ́ẹ̀ kọ́ ẹ́ so èlò wa ni one dollar èlò ni one pound tí wàá rò pé bóyá pé ó sọ ẹ́ dàpà tó jẹ́ pé a lè wá fi dá a chain market sílẹ̀ nílẹ̀ Yorùbá èmi ní gbogbo àwọn èrè oko yẹn àwọn àgbẹ̀ wa tí wọ́n rí nǹkan tán tán rí ibi ta nǹkan wọn sí tán tán ti sọ di kó tó di pé wọ́n kó látoko wọ́n kó dé ọjà ẹ́ gbogbo ẹ̀ owó tó máa fi kó látoko kó dọ́jà owó tó bá dọ́jà náà tán ìdajì ẹ̀ ti bàjẹ́ àwa lè fi owó wa ká fi ràn wọ́n lọ́wọ́ ká build chain collection system ìyẹn ni wípé gbogbo àwọn àgbẹ̀ ilẹ̀ Yorùbá tó rẹ́dì pé ká wá máa ra nǹkan táwọn ń gbìn directly látọwọ́ wọn ká wá lọ process ẹ̀ ká clean ẹ̀ up ká prepare wọn ẹ̀fọ́ ni o oúnjẹ ni o igbá ni ó ti yẹ yín sìn gbogbo nǹkan táwọn èèyàn wá lọ ń rà lówó lówó kógógógógó yẹn tábà wá lè máa ṣerú ọjà bẹ́ẹ̀ ẹ́ lẹ́ẹ̀mẹ́ta àbí lẹ́ẹ̀mẹ́rin lóṣù irú ọjà bẹ́ẹ̀ kí ló máa ṣe àwa lọ kóńbi tó yẹ ká ti kó a kó sí àwọn location kọ̀ọ̀kan kákàkiri ilẹ̀ Yorùbá majority him gan máa sọ di ọ̀rọ̀ tourism ṣẹ́rí gbogbo èèyàn tí ò gba Yorùbá nation tó ń sọ pé ẹgbẹ́ ariwo ló ń pa iṣẹ́ tó pé ẹ̀mọ́ nǹkan ń sọ majority wọn ló máa repo sí mọ́tò tó máa drive down lọ sáwọn location yẹn gbà tó mọ̀ pé táwọn bá débẹ̀ fifty percent less ni oye nǹkan táwọn ń rà ń ta tó bá fẹ́ ra bag of rice ń bẹ̀ fifty percent ló máa tà fún ẹ tó bá fẹ́ ra anything níbẹ̀ fifty percent ni bó jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní aṣọ aṣọ àwọn ọmọ yín tẹ́ ẹ lò mọ́ ń lo òyìnbó gbogbo àwọn aṣọ nǹkan tẹ́ ẹ lò mọ́ ń lo òyìnbó bàtà báàgì àwọn oríṣiríṣi nǹkan tẹ́ ẹ lò mọ́ a máa open channel fún ẹ fi gbogbo ẹ̀ ránṣẹ́ a wà sínú orúkọ tá a bá fún ni ẹgbẹ́ ọmọ Odùduwà for Yorùbá sovereign nation ṣòye yín àwọn aṣọ yìí à process wọn àwọn èèyàn wá wára àwọn lówó pọ́kú aṣọ tó máa rà ní àwọn jíǹsì designer nkankan tí wọ́n máa rà ní eh, one thousand five tó máa rà ní two thousand naira ní gbogbo ọjà wọn nílé lẹ́ẹ̀mẹrin lóṣù ìdí nǹkan tá à ń ṣe yóò ń ṣe pé a fẹ́ ba a fẹ́ ba ọjà jẹ́ fáwọn èèyàn wa míì tó ń tajà o nǹkan tá a ṣe sọ pé ẹ̀ẹ̀mẹ́ta àbí ẹ̀ẹ̀mejì lóṣù ni torí pé àwa náà fẹ́ dẹ àwọn èèyàn wa lọ́rùn ni bó dẹ̀ ṣe bá ṣe lè dẹ̀ wọ́n lọ́rùn nìyẹn so tá a bá ná ẹ imagine ká máa ná one billion naira lóṣooṣù ẹ wá mọ bó ṣe máa wọ́ọ̀kì rẹ o so ńgbà tá a bá bẹ̀rẹ̀ sí ní kó àwọn oúnjẹ yìí tá à ń kó àwọn èlò yìí tá à ń kó wọn available fáwọn èèyàn wa ò lè ra bọ́ọ̀kì nǹkan tó tó ẹ rà wà bọ̀ lọ́dọ̀ wọn kò lọ kó ń bẹ̀ tó bá ń ta báàgì ráìsì ní thirty thousand wàá rà ní ten thousand ní Odùduwà market ó ti yé báyìí so ìyẹn lásán mẹ́sẹ̀gì pé àwọn olówó ń ṣe yẹn kí ni intention ọ̀rọ̀ Yorùbá ni o kò tó ń sọ ni pé Yorùbá deserve better in fact gan mo tiẹ̀ like idea àwọn gan honestly ah, PDP lè mí o APC ni mí o ṣùgbọ́n mi lè ṣe kí n má lọ bẹ̀ o ah, wọ́n ń dẹ̀ wá lọ́rùn gidi tó bá gbé referendum wá mo ṣe wà á máa vote fún wọn ni so ẹ̀ ń láti jẹ́ káwọn èèyàn wá wá involved ó dẹ̀ máa ná wa lówó ṣínpín ní kéréṣé ṣùgbọ́n tá bá wà pọ̀ ni template ibi tá a ti máa wà pọ̀ yẹn òun làwa ń build lọ́wọ́ ladies and gentlemen very sorry that I have to speak that uh, for so long, but I would, I mean, I intend, I mean, I told you earlier that uh, it is going to be majorly presented in Yoruba. You see, what I have been telling my people all this while is that we are no longer going to continue to complain or point fingers anymore. If we want Yoruba nation, then we must get our people involved. And if we want to get our people involved, it is a big task. It is a big task, but it requires the collective collaboration of all of us. And before you know it, just little support here and there can make us do a massive thing for example, we are building what is called Yoruba Rescue Fund. We've already paid for the domain. I've paid for the domain now. I've uh, already cleared the, the part of the hosting. And that is why I said in two weeks' time, I am going to launch this. So the intention is this as a Yoruba man, primarily. Yeah. Once this platform is launched, you are going to go there. You are going to sign up with your contact details. Your email is enough okay? Your email, your name, your age, and everything we need to know. Just basic information. You will sign up. Now, when you sign up, you have the option of also subscribing to be paying $1 or £1 as your own direct debit every month. So, as a Yoruba man or a Yoruba woman, you will then encourage every one of your family members to also sign up. Okay when they sign up and they choose to also pay a pound or a dollar, now on this platform, if we manage to generate 10,000 people who are ready, that means with 10,000 people, that's a month of $10,000, right? Now, if we should grow to the point of getting up to a million people, a dollar, remember, is a dollar and it is voluntary. Now, if you have a million people that's going to be like uh, an approximate uh, of um, approximation of uh, one million dollars or one million pounds. Now, one million pounds in today's money in Nigeria, yeah, is over 750 million naira. So, if you want to sell Yoruba nation genuinely, peacefully, as we have been propagating, advocating, yeah, to the people, and stop them from being manipulated by the regular faces, the politicians, right? you have to go in the humanity.